ìfẹ́ o ìfẹ́ o kọ̀ọ̀kan kò fàyà mọ́ra ìfẹ́ o ìfẹ́ o mo ní káyà kó fa ọkọ̀ mọ́ra ìfẹ́ o ẹ wo orí ètò bàbá ètò náà lẹ ti bára yín pẹ̀lú Ọlá Ọnàbàjọ bẹ́ẹ̀ ni fáfáná ìtẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi àwọn ìdílé aláyọ̀ mi wọ́n ti wà níkàlẹ̀ pẹ̀lú mi lẹ́ni tájọ máa ṣe ètò ìdílé aláyọ̀ mi ẹ ìjókòó sáà ẹ kú ìjókòó mà. ẹ ṣeun mà. ẹ ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò. o ẹ ṣeun o. <laughs> ẹ o ní báyìí àwọn aráalé wọn fẹ́ mọ̀ yín ẹ bóyá kì í sọ pé kí bàbá wa kán bá mi dárúkọ ìdílé yín fún àwọn aráalé. ẹ kú dédé ìwòye o gbogbo ẹ̀yin èèyàn wa orúkọ títí wa ní Adéyínká Adégbùyè àti pásítọ̀ Nicole pásítọ̀ Yínká Adégbuyì lórúkọ tèmi pásítọ̀ Nìkó lórúkọ ìyàwó mi. <laughs> ẹ káàbọ̀ bàbá wa àti màmá wa sórí ètò. ẹ ṣe púpọ̀. ẹ mo sọ pé pásítọ̀ lẹ́yìn pásítọ̀ náà ni màmá wa. bẹ́ẹ̀ni. ah báwo ló ṣe wá bá dé. <laughs> tí ọlọ́run bá pe ọmọkùnrin ọmọkùnrin gbọ́dọ̀ mú olùrànlọ́wọ́ ẹ̀ dání hmm. olùrànlọ́wọ́ tó dẹ̀ súnmọ́ ọmọkùnrin jù ní ìyàwó rẹ̀. Hmm tọ́lọ́run bá pe ọkùnrin ó gbọ́dọ̀ pe ìyàwó ẹ̀ gbọ́dọ̀ ah. jẹ́ obìnrin lọ́lọ́run pé ó gbọ́dọ̀ pe ọkọ ẹ̀ hmm. nítorí pé kí ni bí àwọn méjèèjì bá bára rìn ìkan eh. á fà kan sẹ́yìn nù. ó wá tiẹ̀ túmọ̀ sí pé ohun èèyàn lòun ọlọ́run. bẹ́ẹ̀ ni. <laughs> bàbá wa bá mi fi ohun yín kí àwọn aráalé ọtẹ ìfẹ́ gbọ́rọ̀ lẹ́yìn. ẹ kú jókòó ẹ̀yin aráalé o orúkọ ti tèmi ni Nicole Lékè Adébùyí bí ọkọ mi dẹ̀ ṣe sọ síwájú hmm. pásítọ̀ lèmi náà ṣùgbọ́n mo tún ń ṣiṣẹ́ olùkọ́ náà mọ́ kódà àwọn onímọ̀ ẹ ò ẹ̀yin aráalé ó ti dandan ẹ máa gbádùn àwọn ìdílé aláyọ̀mí lénìí torí pé àwọn onímọ̀ àwọn olóye pásítọ̀ olùkọ́ ah ra bá mi ká jọ máa bá ètò yìí bọ̀ lénìí ní wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ màmá wa ẹ̀yin ni màá béèrè lè lọ́wọ́ ẹ̀ ó ti gbéyàwó yìí ti tó ọdún mélòó. ah ó ti tó ogún ọdún báyìí. ogún ọdún bẹ́ẹ̀ ni o. ah ẹ o ogun ọdún èmi gan mo fi ogun ọdún mo fi tọrọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ <laughs> ẹ ọlọ́run àtúbọ̀ máa bá mi lọ́ra ìgbéyàwó yín síwájú àti síwájú yín lágbára ọlọ́run bàbá wa níbo gan lẹ ti pàdé àwọn. Mm -hmm ṣe rí ẹ rí ọ̀rọ̀ tẹ sọ yẹn ìbéèrè tẹ béèrè yẹn ìbéèrè ńlá ni hmm. níbo la ti pàdé yẹn ló mú orúkọ tí ìyá ìyàwó mi sọ mí hmm. nígbà ayé ẹ̀ mm-hmm. orúkọ tó máa ń pè mí ni ẹpẹyàn ẹpẹ yangi. bẹ́ẹ̀ni tábàdẹ mọ bí orúkọ ṣe ń lọ nílẹ̀ nàìjíríà wa yìí hmm. ẹpẹ yangi orúkọ tó wá láti south south mm. ní cross river àbí Calabar eh. àbí Akwa Ibom eh. ìyẹn ló dífá fún pé èmi àti aya mi hmm. ní òbúbùrà ah. níbi tí ìjọba jù wá sí pé ká ti lọ ṣe kí ni ká lọ sin ọba mm-hmm. ìyẹn ní ọdún 1997 lọ́hùn eh. la ti pàdé inú kò òbúbùrà ní NYSC camp tó hmm. hmm. ṣe rí nìyẹn mà. ó túmọ̀ sí pé ibi tẹ́ ti lọ sin ìjọba àgùnbánirọ̀ dòdò míredò <laughs> lẹ́tí ẹ ẹ nígbà tí wọ́n pàdé níbi àgùnbánirọ̀ ládùúrú bí àwọn àgùnbánirọ̀ bọ́n ṣe máa ń pọ̀ tó nílẹ̀ wa yìí bọ́n lẹ ṣe wá mọ̀ pé ìyá wa gangan náà ni ẹni náà. ẹ mà ṣe púpọ̀ o <laughs> kí ló ṣe sọ̀rọ̀ ní èdè wa. ẹ sọ bá kan. wọ́n ní tó bá tó àsìkò kinní kan kinní kan á ṣe kinní. a tó bá tójú ṣúṣú ṣòro àlà. bẹ́ẹ̀ ni <laughs> nígbà tí ó dàbí pé ọmọkùnrin ń wáyàwó mm. nígbà tá à ń sọ yẹn mi ti ṣe nǹkan táwọn olóyìnbó ń pè ní housemanship torí physiotherapy ni mo read mm-hmm. èyí tí wọ́n ń pè ní àwọn dókítà tó ń to egun mo ti ṣe yẹn tó ń wá kú pé ká serve Hmm. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni a wà nídìí iṣẹ́ olúwa yìí náà hmm. so ọmọkùnrin gbọ́dọ̀ tètè níyàwó kó tètè farabalẹ̀ hmm. ibi tí a bá lọ káàmpù nìyẹn nígbà tá a dẹ̀ rí arẹwà <laughs> tó dẹ̀ dàbí pé arẹwà yìí tún ní ẹ̀mí ọlọ́run nínú tó tún mọ orin kọ torí pé kí ni èmi náà máa ń ṣe kí ni mo máa ń kọ orin nígbà nígbà ayé ìgbà yẹn a ní ohun yọ bẹ́ẹ̀ ni nígbà náà ohun yọ yẹn a lè lo púpọ̀ mọ́ nítorí pé kí ni iṣẹ́ tá a ṣe ń sìn kò involve púpọ̀ nu ohun lílò bẹ́ẹ̀ ni tó bó ṣe jẹ́ nìyẹn. ẹ ẹ bàbá wa ẹ tiẹ̀ ṣe ẹ ṣe epo àtótónu látàárọ̀ mo fẹ́ sáré mú ẹyọ kan yìí kí n tó lọ sọ́dọ̀ àwọn màmá wa lórí ètò lẹ́ni tó bá wá bóyá sọ̀rọ̀ lọ wọ́n ní àwọn rí arẹwà tó wá ní ẹ̀mí ọlọ́run nínú hmm. gbogbo àwọn ọ̀dọ́ la ń gba ta wà nílé tà ń wò mí ṣé ó ṣeé ṣe kí àwọn ọ̀rẹ́kùnrin tìyín náà kọ́ lè máa sọ wípé o ní ẹ̀mí ọlọ́run nínú hmm. òun náà ló jẹ́ kí ọkàn mi fà sí ẹ púpọ̀ kan kò kí ń ṣe ẹwà nìkan màmá wa kú kalẹ̀ lórí ètò ẹ ṣeun bàbá wa sọ fún mi lẹ́ẹ̀kan wípé àwọn rí yín láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ̀yin náà dẹ̀ tún rí wọn láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà tẹ́yìn náà wá rí wọn kí lẹ wá wò ṣẹ̀kan wó pèké bóyá torí ọmọkùnrin gba síbẹ̀ ni àbí kí lẹ́yìn náà wá rí nínú wọn ẹ bá mi sọ fún àwọn aráalé. ẹ ṣeun nígbà yẹn ta ríra hmm. tó àdàgbà púpọ̀ náà wọ́n dẹ̀ hmm. ṣe sọ náà a lọ ṣiṣẹ́ ìjọba ń bẹ̀ ni hmm, ọkùnrin dẹ̀ pọ̀ lóòótọ́ ara wọn tó ga ara wọn tó kéré ara mm-hmm. wọn tó pupa aré tó dúdú náà mm. ṣùgbọ́n ìkíní ni pé mo kọ́kọ́ rí i pé ẹni yìí ó ní ẹ̀mí Ọlọ́run mm. ìkejì mo dẹ̀ rí i pé ó fẹ́ sin Ọlọ́run mm. àti kékeré lèmi dẹ̀ ti ń lọ sí ehm, ilé Ọlọ́run wọ́n ṣe tọ́ wa nìyẹn so mo dẹ̀ wò ó pé ah tí mo bá máa fẹ́ ọkọ mo gbọ́dọ̀ fẹ́ ẹni tó lẹ́mìí Ọlọ́run tó ní sùúrù tó lẹ̀ lè bá mi gbé ìgbà tó ń dẹ̀ bá mi mo dẹ̀ wo pé well ẹ jẹ́ ká dán wò kárí bó ṣe máa rí ọlọ́run dẹ̀ bá wa fà mí sí. Hmm. ọlọ́run dẹ̀ fi àṣẹ sí hmm. Hmm. ìgbéyàwó yín náà mú gbàdúrà ni pé a túbọ̀ máa tẹ̀síwájú lágbára ọlọ́run bá yorùbá òkè. ogún ọdún nínú ìgbéyàwó kò kì í ṣe ọmọdé kékeré ah. eh, mama wa ni màá tún béèrè eléyìí lọ́wọ́ ẹ̀ láti ìgbà tẹ́tí wá tẹsẹ̀ bọ̀ ìrìnàjò ìgbéyàwó yìí ṣé àwọn àsìkò kan wà tẹ́tí wò pé ah kí ni mo ṣe léyìí fún kí ló dé tí mo ṣe tẹ̀lé ọmọkùnrin yìí láti bá ẹ darapọ̀ nínú ìgbéyàwó. ẹ ṣe sọ ńgbà tá a kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ hmm. program ẹ kò sí nǹkan kan téèyàn ń ṣe láyé tí ò kì í ní àsìkò hmm. ìgbà tí a máa ṣègbéyàwó yẹn náà bí mo ṣe sọ kò ń ṣe pé bóyá a ti ní mọ́tò ńlẹ̀ a hmm. ti kọ́lé mẹ́wàá a hmm. ti ra gbogbo ẹ̀jọ hmm. a bẹ̀rẹ̀ ní kékeré ni nígbà tá a dẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọmọ wọlé ọmọ kìíní wọlé ìkejì wọlé a dẹ̀ ń wo bó ṣe ń lọ kò ń ṣe pé bóyá owó wà ń bì kan àbí bóyá àwọn òbí wa ti fún wa lówó tí wọ́n fẹ́ ká ná ṣùgbọ́n nǹkan tí mo kàn máa sọ ni pé sùúrù ni torí ìgbà míì máa wà tówó máa wà ìgbà míì máa wà tí ò ní sówó ìgbà míì máa wà tédè yín ò tiẹ̀ ní yéra yín tẹ́ máa máa jà lórí gbogbo nǹkan ẹ hmm. jí láàárọ̀ ẹ jà kúrò ńlé ni tẹ bá hmm. máa fi padà lọ́sàn ìjà náà ni hmm. àwọn ọmọ máa wà ńbẹ̀ tí wọ́n máa máa bọ́ sáàárín yín tẹ máa máa ní ọkọ á ní ẹ àwọn ọmọ yẹn nìkan lójókòó tì o ráyè tèmi mọ́ ṣèbémi ló dẹ̀ fẹ́ gbogbo ìyẹn náà máa wà ńbẹ̀ ẹ máa sanwó iléèwé ẹ máa rán ọmọ lọ iléèwé ẹ máa ṣe ti ẹbí ẹ máa ṣe tara so gbogbo ìgbà yẹn kò easy náà but adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ìfẹ́ Hmm. a dẹ̀ dúpẹ́ pé bí a ṣe ń sin ọlọ́run tọkàntọkàn tá à ń gbàdúrà ní gbogbo ìgbà hmm. ọlọ́run fún wa ṣe. ee màmá wa ẹkú ohun ẹ̀yin ará ilé ẹ̀kọ́ tù rèé wọ́n sọ wípé kò ń ṣe gbogbo ẹ̀ náà ló ń dùn ló ń dùn àwọn ìgbà kan máa wà tó máa jẹ́ pé a ṣáà máa nílò láti ní ìforítì náà ní gbogbo ẹ̀yin eh, olólùfẹ́ tẹ̀ ń wò mí nínú ilé gbogbo ẹ̀yin alárédè pátápátá má yẹ ká máa rò wípé ìgbéyàwó wà ó kún fún wàrà àti fún oyin náà ní gbogbo ìgbà àwọn ìgbà tó bá kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká ká ṣáà máa wò ó pé ká súnmọ́ lọ́hùn ká tẹ̀ tún máa wò ó pé ẹni iná mo ti fẹ́ ẹ ẹni iná mo ti yàn ẹ ná bàbá wa kù kalẹ̀ ẹ jẹ́ ń béèrè léyìí lọ́wọ́ yín kó tó di pé a lọ sílé agbára láti ibi ogún ọdún tẹ̀yìn náà tí wọ́n ń bá ìyá wa tẹ̀tí jọ ń kópa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìpè ọmọ tún wọlé ṣé tí wọ́n rò ó láwọn ìgbà kan bóyá wọ́n tiẹ̀ ti kó ìfẹ́ tí wọ́n ní fún yín lọ sórí àwọn ọmọ. ẹ tí ò bá ṣe pé èèyàn fẹ́ parọ́ hmm. <laughs> ó máa ní àsìkò kan tí ọmọkùnrin á máa bá ìyàwó ẹ̀ jà hmm. lórí pé ó nífẹ̀ẹ́ àwọn ọmọ ju ọkọ lọ hmm. ọmọkùnrin tó bá fẹ́ tan rẹ̀ ló máa ní bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ nítorí pé kí ni ó máa ní àsìkò tí ọmọkùnrin náà ní ìdìyàwó ẹ̀ hmm. tó ní ìdè èèyàn tó máa tẹ́tí sí ẹ tó máa fọwọ́ pa ẹ́ lórí tó máa hmm. ṣe hmm. bákan tó ò dẹ̀ ní rí tó yẹ pé àwọn ọmọ ni. bóyá wọn kọ́ wọn lẹ́sìn. ẹ àbí bóyá wọn tẹ àwọn ọmọ kan ń ṣe bákan ìyá fẹ́ sùn táwọn ọmọ bàbá kẹ̀dẹ̀ rí ò fẹ́ dá sùn. Eh. <laughs> ó ní gbogbo oríṣiríṣi times máa wà bẹ́ẹ̀ yẹn eh. ṣùgbọ́n èyí tó ṣe kókó ń bẹ̀ ni láti mọ purpose. Hmm. téèyàn ṣe marry hmm. tá a bá ṣègbéyàwó kí ni purpose tá a ṣe ṣègbéyàwó hmm. ṣé nítorí láti máa rí ẹni lójoojúmọ́ àbí gbogbo ìgbà ni àbí nítorí bigger picture láti ranra wa lọ́wọ́ láti di ẹni ńlá láti tọ́jú àwọn tí Ọlọ́run fún wa láti tọ́jú yàtọ̀ sáwọn ọmọ tá a bí láti inú àwọn tá a bí fúnra wa gan à láti ràn wọ́n lọ́wọ́. so tó bá dàbí pé ó di yẹn tóbìnrin pín àsìkò ẹ̀ láàrin ọkọ àti ọmọ àbí láàrin ọkọ àti ẹbí hmm. ọmọkùnrin gbọ́dọ̀ gbà ni tó hmm. lè torí ẹ̀ wá bẹ̀rẹ̀ sí báyàwó ẹ̀yìn òdì pé bó ṣe ń ṣe ò dáa tó hmm. nígbà tó jẹ́ pé àwọn ọmọ tiẹ̀ náà ló ń tọ́jú so bó ṣe rí nìyẹn mà. ẹ ṣe ẹ kú ohun <laughs> bẹ́ẹ̀ ni orí ètò bàbá ètò náà lẹ́ṣin wà pẹ̀lú àwọn ìdílé aláyọ̀ mi eh, ó dá mi lójú pé ẹ̀ ń gbádùn àwọn ìdílé aláyọ̀ mi ẹ ò ń torí pé mi pàápàá mo ń gbádùn wọn ṣùgbọ́n mo fẹ́ dé òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé mo máa bọ́ sí abala kan tí mo pè ní abala ṣé o mọ̀ mí tán mo máa wọ bí àwọn olólùfẹ́ ìbọn ṣe mọ ara wọn tán sí ẹ rẹ bá mi wá nǹkan fìdílé o ẹ má dìde kúrò ńbẹ̀ à ń bọ̀.